welcome. Ẹ kú ewu ọkọ̀. Greeting guests on arrival. woke up well a dúpẹ́ mo jí dáadáa thanks I woke up well ọ̀sán afternoon ẹ káàsán ìyá àgbà good afternoon grandma káàsán o tẹ́ni káàbọ̀ ṣé dáadáa ló dé good afternoon tẹ́ni welcome. Hope you came back well. I do Adúpẹ́. Thank you. Ìrọ̀lẹ́. Early evening or sunset. Bàbá mi ẹ Dad, good evening. rọ̀lẹ́ o my child good evening. alẹ́ night ẹ̀ka alẹ́ good evening. ọ̀rẹ́ mi káalẹ́ o my friend good evening. káalẹ́ o ọpẹ́ báwo ni. good evening ọpẹ how are you adúpẹ́ ọ̀rẹ́ thanks friend mo fẹ́ lọ sùn i'm going to sleep ó dàárọ̀ good night Iki ìkíni lẹ́nu iṣẹ́ alákọ̀wé greetings at the office ọ̀gá. kù ṣẹ́ o well done boss bọ́lá o thank you bọ́lá báwo ni how are things dáadáa ni fine ẹ kú títà tàbí ẹ kú ọjà greeting the seller ẹ ṣé kí lẹ fẹ́ rà thanks what do you want to buy. It is 50 naira per bunch. Ẹ kú oríire congratulations. Ẹ kú greeting a pregnant woman. Ẹ kú greeting the mother of a newborn. Ẹ kú oríire congratulations. ẹ àsè greeting the caterers ẹ ìnáwó greeting hmm. the celebrant ẹ hmm. ìjókòó greeting the guests ẹ ìgbádùn greeting someone enjoying or having a nice time.